أمر بالذكر في أيام التشريق وهي أيام أكل وشرب ويقول سبحانه واذكروا الله في أيام معدودات فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه من اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وآل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول سبحانه يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله يا رسول الله اتقوا الله أبدوا الله أجيب الله يوارك أنا لي أتي أفا لهم ميديا لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم àmọ́ payọ́ ọlọ́run ọba yẹn ní ọlọ́run níbi ẹ̀jẹ̀ yóò ní dọ́dọ̀ ọlọ́run ẹran yóò ní dọ́dọ̀ ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ìṣe ọlọ́run pàṣẹ rẹ̀ á ṣe ìbọ́lọ́run níbi ní ẹnu ìbádọ́lọ́ ìyẹn ń sin ọlọ́run ilé yá bá ti lọ ó ní àwọn ọjọ́ mẹ́ta kan tó wà lẹ́yìn rẹ̀ yìkọ́lù láha ayé mùsàtìrì ọjọ́ tó ń pè àwọn ọjọ́ yẹn ní ayé mùsàtìrì wọ́n ń pè lórúkọ yìí nítorí pé àwọn alálàájì wọ́n máa sá ẹran ẹ̀lẹ́dì wọn eléyìí tí wọ́n pa àbáwọn ẹni tí wọ́n pẹran ẹlẹ́yà wọ́n á máa sọ ẹran yìí tó fi máyọ̀dé ni wọ́n ti ń pè ní àwọn ọjọ́ sísá ẹran. ọjọ́ ìkúlé ikọ̀ mi a tún máa ń pè ní ẹ̀yàmù mìíràn nítorí pé jẹ́ ọjọ́ tí àwọn alálàájì máa wà ní mìíràn. ọjọ́ ìkúlé orúkọ mi ọba adẹ́dàpẹ̀ ní ẹ̀yàmù màdùdà àwọn ọjọ́ tó ló ń kà gẹ́gẹ́ bí tafsiri afáwà tó lẹ́nu àkáàsì rọ́bì aláṣọ̀dàlà àdìgbòmá nígbà tí wọ́n ń tún áyà tá a fi bẹ̀rẹ̀ fúnfún gbà pé ìwádìí kò wọ́ ha sí ní máàdúdà wọ́n ní ayíyá mú máàdúdà òun náà ní ayíyá mú tẹ̀sírí ọjọ́ mẹ́ta ilé ìdílé lẹ́yìn ìléyà. أيها المسلمون عباد الله ẹ̀yìn ọlọ́sìn ọlọ́run gbogbo àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí sí lẹ́yìn ìgbà tí orúkọ ẹ̀ ọ̀kan kó wọn pọ̀ ìjẹ́pọ̀ ọ̀kan nu wọn tún dé kọrí bẹ́ẹ̀ ọjọ́ àkọ́kọ́ ti fi ọjọ́ àná tọ́tẹ̀lé iléyà òun ni wọ́n pè ní ìyẹ́wò mọ́ ìkọ̀rùn-ún ìyẹ́wò mọ́ ìkọ̀rùn-ún nítorí pé àwọn alálàájì nìyí wọn á dúró ṣinṣin ní mìíràn ọ̀sẹ́ni tó gbọ́dọ̀ sí ìfò ní mìíràn ọjọ́ kejì tó tẹ̀lé sí ìtọ́jú òní òun ń pè ní yawmun nafri awwal yawmun nafri awwal ọjọ́ tó já sí pé ẹni tí bá ń kí ń ṣúgbà àti kàá jáde nínú àyà náà ń tù ìdè ọmọ nǹkan àjẹrẹ fi ìyá ọmọ yìí ọ̀lá ìsìnmà àlàyé ẹni tó bá ń tẹ́jú ó lè kó ní mìíràn ní ọjọ́ òní ọwọ́ wà ń bẹ̀ yìí pé ọmọ àkàrọ̀ ọ̀lá ìsìnmà àlàyé ìlú máa ń sàkọ̀ obìnrin tó yẹn ló fi lọ lájú ọjọ́ ọ̀la tó jẹ́ ọjọ́ tó kẹ́yìn nínú ẹ̀yà mùsàkiri òun ló ń pè ní yawmun nafri sáà ni yawmun nafri sáà ni ọjọ́ kejì tó já sí wípé ìyẹn lè kó nínú ìnáníkà yẹn náà òun náà sì ló fi lọ́lá jùlọ. ayé mùsùlùmí náà ibadallah ẹ̀yàn tó sin ọlọ́run nínú àwọn ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí èwo lọ́lọ́lá jù. àníbi sọlá rẹ̀ sọlá ń jóyè wa wípé a'zamul ayyami 'inda Allahi yawmun nahri ọjọ́ tó tóbi jù lọ́dọ̀ Allah tabaraka wa ta'ala ọjọ́ iléyà ni ọjọ́ ìjẹta tó ń ná ìyẹ́wò mú ìfọ̀wé lẹ́yìn náà lọ́jọ́ àná ìgbàdọ̀lọ́ ìyẹn rúfin ọlọ́run àwọn ọjọ́ yìí kìlá máa ṣe tí ó tún wọ́n fẹ́ ká sí láwọn ọjọ́ yìí òun náà ni àtẹ̀sáàrò mi dìkìrì láì àjọ̀ọ̀já ìpọ̀ nínú rẹ̀ tí ọlọ́run ọba subhanahu wa ta'ala torí pé àdìkìrù ni ìtọ́lọ́lá jùlọ ni kódà níbi sọlá àtàlà ń sọ pé sàbákọ ni muhammadun kọlu ya rasulallah wọn ni muhammadun àwọn alimuhammadun àwọn olùṣe lọ́kàn wọn ti gba wájú wọn á bí òjíṣẹ́ ọlọ́run ọba lérò pé àwọn olè àwọn ń bọ̀ ọlọ́run náà ni àdàkìrí lọ́lọ́ àkẹ́kẹ́yọ́ ọ̀sàkẹ́rọ́ àwọn tí ń rẹ́tẹ́ ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ lọ́kùnrin wọn àti lóbìnrin wọn tọ́lọ́run sọ níbi صوت الأحزاب يقول أعد الله لهم مغفرة وأجرا عظيما káwá pọ̀ nínú ẹtí ọlọ́run ọba yẹn afẹ́ nírú àwọn ọjọ́ mẹ́ta ti bẹ̀lẹ́ ìlera yìí ìrántí ọlọ́run tá a ti mọ̀ o sì máa fara máa mú àwọn oríṣi ìrántí yẹn wá a nínú ẹtí ọlọ́run a tún wá jẹ ká máa mú láti lè lágbára àti ṣe ìrántí ọlọ́pàá ìgbàdọ́lọ́ ẹ̀yẹ́ ló sin ọlọ́run kí làwọn ọ̀rẹ́ tí ọlọ́run ká máa mú wa ní àwọn ọjọ́ yìí àkọ́kọ́ ní ọ̀rẹ́ tí ọlọ́run ti rìn kánú rẹ̀ òun lèyí tí ó máa wáyé àdìbára sọ̀làwá sí ẹ̀dùnmọ̀sọ̀rọ̀ lẹ́yìn gbogbo òun ọ̀rẹ́ yẹn òun náà ní gbólóhùn Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar wa ní gbogbo ìgbà tá a bá ti ń parí ìwọ̀n yẹn ọ̀sọ̀rọ̀ yẹn kọ̀ọ̀kan léyìí tó ti pa ti bẹ̀rẹ̀ lọ́dún kọ̀ọ̀lá yẹn yọ máa rọ̀fà lákùbá ọjọ́ tuntun èyí tó ti bá máa rí títí pa yóò fi di àlàkárì ọ̀la ìrìn kan nù rẹ bí ọlọ́run yẹn inú rẹ bí ọlọ́run ọba yìí tí ó máa wáyé ní àwọn ọjọ́ yìí òun rẹ bí ọlọ́run ọba tá a máa ṣe ní gbogbo ìgbà tá a bá fẹ́ pa ẹran torí fẹ́ni tí ò láǹfààní àti pẹ́rẹ́ ní ọjọ́ ìjẹta ò láǹfààní àti pálánà kò tún wá láǹfààní àti pálẹ́nì àǹfààní tó wà fún lọ́la o gbogbo àkókò yòówù tí a bá fẹ́ pẹ́rẹ́ yẹn a máa ti fi sùn lọ ní ọlọ́ọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ ìrìn nínú bíkìrì yẹn yẹn nínú àwọn bíkìrì yìí òun ni àbíkìrì tá a máa ṣe ní gbogbo ìgbà a bá ti fẹ́ jẹran yẹn tẹ̀wọ̀n bá sọ pé jíjẹ mímu yìí á máa jẹ́ nítorí káyé lágbára àti ìrántí ọlọ́run á wà máa ṣe ìrántí ọlọ́run ní gbogbo ògbà tá a bá ti fẹ́ jẹun tá a fẹ́ jẹun yẹn nítorí ọ̀rọ̀ sáà sọlá àlọ́ sọlá ń sọ yìí pé ìnáwó láyé ọ̀rọ̀ àmìlẹ̀ àdùnkù ìdá akàlẹ̀ àtìlá ọ̀yà àmọ́dúnrún àlẹ́ ìhà ọlọ́run máa ń yọdún sí ẹrú tó ṣe pé nígbà tí ẹrú yẹn bá jẹun kan tó dúpẹ́ fọlọ́run lórí ẹ̀ iná náà máa dùn sí. a ò ṣòro ọba ṣìṣà òbàtà ọyà mọ́tò wọn àlẹ́ yẹn. abẹ́rẹ́ tí ẹ̀kọ́ kó mú nǹkan kan wọ́n wá dúpẹ́ fọlọ́run lórí ẹ̀ àtọ̀ sí ìtàwọn kan lọ mú o. àwọn èèyàn máa mú ìmú kú mu láti ìjẹta. àyìnbù ọdún ìjọsìn gbogbo dábàá fi sọdún ó gbọ́dọ̀ jẹun tí ọyọ náà ọba nínú sàánà ọgá ara kódà ẹran ẹni náà gbọ́dọ̀ pọ̀ ju tí ibà jẹ pípọ̀ tẹ́lẹ̀ nítorí pé nínú gbogbo ilé ayé yìí kò síbi tí ìyẹn lè jẹrin lájẹjù tí ò ní dá yẹn láàmú àfi ní mọta lòun àyàfi fáwọn ẹni tó bá fi pé àdámọ ara wọn tó lágbára jù ní ọ̀fẹ́ yọ lẹ́nu pé fáwọn tó wà mẹ wọn jẹrin àjẹjù kẹkẹ òsì ní í ṣe wọn ṣùgbọ́n lọ́dọ̀ wa bí báyìí ní àmà tí ń jẹba sí ti ń lé ní mẹ́fà á ó lè fẹ́ yọ ọlẹ́ ilẹ̀ ayẹ̀ṣà ọ̀rọ̀pù ìyẹn ó jẹ kínní yẹn níwọ̀ntúnwọ̀nsì lára díkìrù náà ni díkìrù tá a ṣe bá a jẹun amú a dúpẹ́ fọlọ́run lórí ẹnu àdíkìrì ká fẹ́ lásìkò yìí nínú àwọn ọ̀rìn àdíkìrì ti ń bẹ lásìkò yìí òun ni àdíkìrì yìí tọ́sí àwọn alálàájì ìdí máa ṣe yìí ní gbogbo ìgbà tí wọ́n bá ti lọ kọ́kọ́. Àwọn gbogbo yẹn àwọn ẹ̀yà yìí wọ́n bí kò sẹ́wọ́n sí. Nǹkan bá fẹ́ lo gbogbo ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta nínú ìyàn. Gbogbo méje ìjọ ọdún twenty one lọ́sùn ìjọ ọdún twenty one lọ́kẹ̀ẹ́ta ọdún twenty one lọ́kẹ̀ẹ́rin ọdún. Àti pé tábàrò ń pẹ̀lú ọ̀sẹ̀ mú sí ìlú máa jẹ́ gbogbo àti ìgbà tí wọ́n bá ti máa ju òkú ọ̀sán yẹn wọ́n máa ti wọ́n ọ̀pá ìgbà wọn ni àlàyé àdúkìrì yẹn nìyẹn. ẹni àdúkìrì fífún bẹ́ẹ̀ wọ́n ni àdúkìrì mọ́tòlá ní òní gbèǹdéke ìyá kan máa ṣe yẹn lọ́pọ̀lọpọ̀ ní a sì máa gbóhùn sókè yìí láwọn ọjọ́ yìí kì í ṣe èyí jẹ́jẹ́ tó bá gbóbìnrin yóò máa bora rẹ̀ gbọ́ yóò máa gbọ́ ohun tí tó bá jọ́kùnrin yóò máa wí sókè tẹ́lómi ilé máa gbọ́. Umar bin Khattab radiyallahu ta'ala anhu nígbà tó fi jẹ́ aláṣẹ wọn tó bá lọ ṣiṣẹ́ hajj ní Mínà tẹ́ǹtì tí wọ́n bá ṣe fún Umar bin Khattab radiyallahu anhu yóò gbóhùn tẹ̀síìrù sókè يقول الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد يقبل يسوكي ويسمعه الناس àwọn èèyàn máa gbọ́dọ̀ ọmọ òun tí ń kábàrà yẹn ọ̀yọ́ kẹ́bì rú náà àti kábàrà àti ẹ̀dọ́ bá ti yẹn ó tún pọ́síbù fún rẹ́lò ní ìlésí tó ṣe fóun ti gbàgbé láti máa ṣe tẹ́lẹ̀ ó mọ̀ wọ́n kàtọ́ọ̀kọ̀ ọ̀bí ọlọ́wà á tí wọ́n bá ti gbóhùn tẹ̀kírù yẹn lókè fọyẹ sí máa ẹ̀hò náà àwọn èèyàn gbọ́ ọ̀yọ̀ kẹ́bì rú náà àwọn náà bá والله أكبر الله أكبر ولله الحمد وترتج منه تكبيرا من يوم ما أرد يوم ما أرد بجدو بلو تكبير أو أنا أقول بلو تكبير من أقول أقول قول هذا الحمد لله لي ولكم ولسان المسلمين في مشاكل مغاربها استكبروا وابعثوا إليه إنه هو الغفور الرحيم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 àyíkájọ́lọ́ ẹ̀yìn ọdún sí ọlọ́run sí àdúrà kan pàtó ń bẹ tá a lè fi sun àyàmù tẹ̀sí. ká má gbàgbé àyíkájọ́lọ́ gbígbólóhùn tẹ̀sí bí òòyàn bí nǹkan tá a ti bẹ̀rẹ̀ nígbà tó kọ̀ọ̀kan ṣe jà ní ọkàn ìjà pọ̀ tá à ń ṣe pàpàjò láti sun ẹ̀yìn irun láti ọdún kọlá ní àṣùbà ìjọ àárọ̀pá. Bíbẹ̀ ẹ̀kọ́ gbólóhùn yà á ti ń wí láwí sí wí tẹ́lẹ̀ kó tó ti péjọ àràfà dé sí sí ọjọ́ kẹfẹ́ ní oṣù Fílíta. Sájú àṣẹ pàtó wá wà, ta lè sáyẹ̀ fún irú àwọn ọjọ́ mẹ́ta tí wọ́n pè ní ẹ̀yà àìsírímà. Rahimahullah wọn ni ohun tí wọ́n fẹ́ kí a máa wí púpọ̀ jù nírú àwọn àyè àmọ̀tàṣe òun náà ní gbólóhùn lọ́kànnà àdínà tòtòlìyà hasana ọ̀fìlà àfẹ́rọ̀tì hasana ọ̀fìnà àgábà náà á pọ̀ ní gbólóhùn yẹn àwọn ẹni ìṣáájú eré a máa pọ̀ ní gbólóhùn yẹn wọ́n lọ́pọ̀lọpọ̀ tí wọ́n bá ti ń darí nínú ìná bóyá ẹni tó kéré jù ní tó ṣe pé bí ọjọ́ òní ló ti kú ò abẹ́ni tó dẹ̀ kú ò ní irú ọjọ́ ọ̀la tí kálukọ́ gbẹ̀lú mọ́ni kájà má gbàgbé ìbádọ́lá tí Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar jima'u du'a bí i sáà dùn àjò ìwọ ní tí wọ́n ní ọ̀sà àdúrà tó ṣe pé ìlú ti máa jáde lẹ́nu rẹ̀ tọ́ bá ti wélé mi ó ti tó torí pé ọlọ́run fún wa ní gbogbo dáadáa oríṣiríṣi láyé owó wà ń bẹ ọmọ wà ń bẹ àríṣìkí wà ń bẹ ilé kíkọ́ wà ń bẹ mọ́tò wà ń bẹ àyàtúntẹ́ wà ń bẹ àlàáfíà wà ń bẹ ẹ̀mí gúngùn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo rere pátá la béèrè ìfọ̀sánbalẹ̀ wà ń bẹ ọ̀fẹ́ àfẹ́ ọ̀sẹ̀ hasan ọba tó wá dújọ́ sí ìdàlùkẹ́yàmọ̀ fúnfún wa ní dáadáa dáadáa oríṣiríṣi náà làlùjẹ́ mẹ́wàá dáadáa oríṣi inú ẹ̀mí rírí ọlọ́run ọba sàánà na fáwọn onígbàgbọ́ òdodo dáadáa oríṣi inú ẹ̀mí ìyọ́nú ọlọ́run síbi inú rẹ̀ ní kẹ́yìn ẹ̀ wà wọ́n ń pè ní ọ̀tọ̀ a ìrádàlá àdúrà yìí ká pọ̀ ní ìmọ̀ ìlú àbúgbò rẹ̀ ọ̀rọ̀ ilé yìí ti ń bẹ lẹ́yìn ọdún akókò mọ̀tẹ́lẹ̀ fà gbọ́dọ̀ gba àwọn ẹgbẹ́ ọdún méjèèjì jákàdá síléyà ọjọ́ mẹ́ta tó wá wà lẹ́yìn iléyà kakò ní àyíyá mọ̀tẹ́lẹ̀ gbàgbẹ́ gbúdọ̀ kejì nínú mẹ́ta yẹn lé àkọ́gbọ́dọ̀ gba rẹ̀ ewúrò àná tó ti dé ọjọ́ súnà ẹtí máa ń gbà rẹ̀ ju àlàmísì kọ́gbọ́dọ̀ gba rẹ̀ lánàá torí ẹgbàá wọ́ọ̀rọ̀ kan tó wá ọjẹ́ ọmọ ọ̀dọ̀ fún umuhari rọ́bì aláwọ̀ àyíká òun àti abdullahi ibn amri olùlàáṣù rọ́bì aláwọ̀ àdìgbòmá lọ́jọ́ àlàáàbì ẹni tí máa ń sì jọsìn lọ́pọ̀lọpọ̀ àwọn méjèèjì wá wọlé kọ ábò ibn al-aṣù àyájọ́ àwọn ọjọ́ tá a wà ìyẹn wá fún oúnjẹ mọ́ wọn pé ọya ọmọ mi wá jẹun ẹsùn mọ̀pálá rẹ̀ ni àfáwà àtọ́lá ìbùn àmọ̀ ìbùn àásù ọba ni ìlú sọ ìlú mò ń gbá rẹ̀ bàbá tún sọ fún lẹ́ẹ̀kejì ìgbé kóòlì jẹun ó tún lóun gbá rẹ̀ bàbá wá sọ fún péjì sọkọ àádìí ilé ayé àwọn ọjọ́ wọ̀nyí mẹ́ta tí ń bẹ lẹ́yìn ọdún yìí كان رسول الله صلى الله عليه وسلم يأمرنا أن نفطرها òjíṣẹ́ ọlọ́run máa ń pa wá láṣẹ sí irú àwọn ọjọ́ yìí ká sínú mẹ́ ní ká jẹun ní o wọ̀yìn ha ní àǹfíà ní ha ọlá àdọ̀dọ̀dọ̀ àwẹ̀ mẹ́ o àfẹ́sẹ̀ ní kí yẹn gbáwẹ̀ ní ọjọ́ àná tí ó fi lọ́la ìṣọjọ́ mẹ́ta tọ́tẹ̀ ìyọ̀lù ní tọ́tẹ̀ ìyọ̀lù léyà ọ̀rọ̀ kejì kí ló fà tí wọ́n fi ní ká má gbá rẹ̀ bẹ́ẹ̀ nítorí àdéhùn ìdá àtúmọ̀ iná ẹ̀rìn ìdáná sọ̀rọ̀ àtàlà ń sọ pé àyàmú tashriq àyàmú akílẹ̀ wọ̀ṣọ̀rùdín wọ̀díkìrì ìlà àwọn ọjọ́ mẹ́ta tí ń bẹ lẹ́yìn ọdún léyà ọjọ́ jíjẹ nínú rẹ̀ àjẹwò lówáṣọrọ kú wọlá tó sórí kú iná lọ aláyọ ẹgbẹ yìí mọ sórí kú ẹjẹ mu ni ẹ má pàṣẹ jù wọ Ọlọ́run ọfà láti jù yọ jẹun tó ṣeré ń dùdà nínú àwọn akiri ilé oríṣiríṣi káàkiri ẹran bẹ́ẹ̀ yìí jẹ tẹ́lẹ̀ tí yẹn bá jẹ lásìkò yọ̀ọ̀yọ̀ lẹ́wọ̀ torí nínú ọ̀pá sábà tẹ́lẹ̀ àyàmù tẹ̀sọ̀rí wọn fi ní amágbá rẹ̀ ni àyàmù àṣìrẹ́ wọ̀ṣọ̀rọ̀dé wọ̀dẹ́kẹ̀rẹ́ lèlá ọjọ́ jíjẹ mímu ni ọjọ́ ẹ̀jẹ̀ ọlọ́run bàbá ti jẹun ta yóò dáadáa á lè gbádùn àti ṣèlú táwọn àwọn ẹni tí wọ́n lè gbàwẹ̀ nírú àwọn ọjọ́ ìbẹ́ẹ̀ ni o ẹni tó bá lọ ṣiṣẹ́ hajj tí ò láǹfààní àti fẹ́ràn hajj ẹ má jẹ́ àgbàgbé lọ́jọ́ ìjẹta a ní wọ́n ń pe ọjọ́ ìjẹta yẹn ní yawmul hajjil akbar ọjọ́ hajj tó tóbi nítorí tó di iṣẹ́ ńlá mẹ́rin níbẹ̀ níjọ́ yìí sísọ̀kò fífárí fífẹ́ràn àti sísọ̀wá fún ìfàrọ̀ wọ́n á tún máa pè ní sọ̀wá fún hajj ọjọ́ ìfẹ́ mẹ́rin asọ́ síbẹ̀ pé pípẹ́rẹ́ owó ẹni ń sọwọ́ kékeré ẹ̀dọ́ bá ṣe hajj ní iwájú lóyìn táwọn ọmọ akẹ́kọ̀ọ́ sí yíò ní ìyẹn ní ọ̀wá rówó sí kí ni o kò rówó pẹ́rẹ́ ó lè gbàwẹ̀ láwọn ọjọ́ yìí o ó lè gbàwẹ̀ láwọn ọjọ́ yìí ìyàwó àyíká àtẹlùmínú àwọn sàhábà wọ́n ní òṣìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wọn ni wọn ọ̀yọ̀ǹda fún wa láti gbà rẹ̀ dé ẹ̀yà rẹ̀ tẹ̀sẹ̀rẹ̀ ìlà lèmọ́n lẹ́mú yẹ́ ìdíje mìíràn afẹ́ni tí ò bá lẹ́rìn àdáyá ẹni ẹ lè gbà rẹ̀ láwọn ọjọ́ ta sọ pé ká má gbà rẹ̀ ẹ má jẹ́ àgbàdo ẹni tí ọba fẹ́ràn àdáyá yọ gbà rẹ̀ ní mọ́tíkà yọ wá gbà méje nígbà tó bá padà sílé lọ́lọ́wọ́n ọba dára sọ pé sílíkà àṣàrà tó ń kàmílà àwọn èèyàn jẹ́ mẹ́wàá gẹ́gẹ́ ẹjọ́ àdùnkùnmù náà ìlà àdàlá níparí lọ́lọ́wọ́n dára sọ pé ìdùnnà ha ayé àwọn àṣírí wọn sọ̀rọ̀ kí ni ìtumọ̀ rẹ̀ kí ń tọ́ka sí pé jíjẹ mímu ni ẹja jẹun dáadáa o bàbá jẹun dáadáa ló jẹ ká lè lo ohun àtagbára láti sọ láti gbèrè àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo ìbáàdà tí kọ̀ọ̀kan wá sí nínú ọdún yìí lọ́n dàkúgbà lẹ́sìn wa iléyà yìí má ṣe lánàá ọ̀fun wa o sísọ rẹ̀ lọ́n dàkúgbà ṣe láyé o ọlọ́run má jà sí ìnira lu ayé o ọlọ́run má jà sí ìnira lu ayé o gba àwọn ẹni tí ọ̀gbádùn fẹ́ lójú bá ti yan ẹjọ́ ọ̀kan ní oṣù yọjú ọlọ́run jẹun ọlá láàbíà o. a mọ̀ sọ̀rọ̀ ẹ̀rọ ìgbé lóṣùn kan ẹ̀mí jì ní ọgbẹ̀jẹ̀ tí ọba gbẹ̀jẹ̀ kò ní lè sọ̀rọ̀ kò ní lè rìn kò ní lè sin kankan mọ́ lọ́nba ní fún tọ̀hún lálàáfíà o gbogbo àwọn tó ti fi wù kẹ́kẹ́ ìfẹ́ báyìí ń bẹ lára wa tó já ìgbádùn ọlọ́dà fún jágbá nípa lálàáfíà o ọlọ́dà fún májà mọ́ nira o ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà ọlọ́run bá ní dá padà tó lè fi Nàìjíríà o ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà ọlọ́run bá ní dá padà tó lè fi Nàìjíríà o ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà ọlọ́mbàdìdáfà tó lè nàìjíríà ọ̀yọ́ stéètì tó ti pé ìlú àlàáfíà la mọ̀ ọ́ sí ìfàyìnrèké tí wáyé ń bẹ̀ ọlọ́run ìfọ̀kànbalẹ̀ àtàlàáfíà fáàdì dá padà fẹ́ ọ̀sẹ̀ àti ayé olúkúlùkù wa lọ́dà májà mọ̀ nira lára ara wa lára ara lé wa láti gbò wá nílùú wa lọ́dà gbàdúrà wa gbogbo wọn fẹ́ fẹ́ wa láfẹ́ ní dáadáa lọ́run sí wa gbogbo mọ̀kọ̀mọ̀kọ̀ wa tó ṣàyè dáa káwọn wa sọ ọlọ́run bá ń dàkúta sọ wa bẹ́ẹ̀ ọlọ́run máa dá ọ̀rọ̀ ẹ̀bùn wa àti ìṣọ́ rẹ̀ sọ wa àwọn tó wá tán sórí ẹ̀sùn ọ̀nà ìdàkùnrin àti oríṣi ọ̀gá ìfẹ́ wọn ọlọ́run dákùn dákùn ọ̀rẹ́ ìwà dáadáa wọn sùkàdùsọ́lọ́ ọ̀hún hàmdì ìṣẹ̀lẹ̀ lọ́ọ̀dù ọ̀gá ìyá